Eh, mo fẹ́ gba àwọn ìjọba wa nímọ̀ràn because a ti rìn dé àwọn ibì kan a ti lọ sí Brazil náà rí àwọn òyìnbó nǹkan àṣà wa a ti ń ta kúrò nílùú yìí mo ní àwọn ọ̀rẹ́ òyìnbó tó jẹ́ pé tán bá lu bàtà tó bá ń lu dùdú nǹkan tán bí sínú ìlú gan wọn máa sọ fún yín pé nǹkan tó lù kò right tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí àṣà tiwa ni wọ́n ti yá lò but a kàn fẹ́ lórí nǹkan bí àṣà báyìí kí ẹ̀yin ìjọba wa náà kẹ́ tún support wa kẹ́ fi kẹ́ gbé wa pẹ̀lú nǹkan tí à ń pè ní ìṣẹ̀ṣe nítorí ìlú òrìṣà ni òun náà dẹ̀ fi tẹ̀lú but ṣùgbọ́n tẹ̀yin náà bá fẹ́ mọ̀ nípa bí ìlú ṣe jẹ́ ìlú ẹ̀yin bàbá wa náà tẹ́ bá ti pè wá á jẹ́ kí ẹ mọ̀ nípa ẹ̀ ẹ máa fún wa ní ìrànlọ́wọ́ láti jẹ́ ká máa ṣe bí ọdún ìlú inú mi ti ẹ̀ dùn ní Ògùn State àwọn nìkan náà máa ń ṣe African drum festival àwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ àjọ bẹ̀rẹ̀ náà ni mo dúpẹ́ fún wọn ní òkè ògùn Ọ̀yọ́ state náà dẹ̀ máa wà but ní Nàìjíríà nílùú tá a wà yìí a tún fẹ́ kẹ́ help wa kẹ́ ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ yìí torí iṣẹ́ tó dáa ni iṣẹ́ táwọn òyìnbó tó ń fi ìlú wọn lẹ̀ láti wá kọ́ látọ̀dọ̀ wa. na the agenda the money don come ọmọ na paper. ẹ eh, lórí sẹ́ẹ̀lù yìí náà inú mi tiẹ̀ máa ń dùn ní gbogbo gbà but ayé yẹn ò tí gbà mí tó nítorí ẹ eh, a travel lóòótọ́ a rìn ìrìn àjò káàkiri ní gbogbo àwọn ìlú dé Brazil dé Mexico a rìn dé gbogbo bẹ̀rẹ̀ àdẹ̀mọ àwọn nǹkan tó ń ṣe nípa ìlú but téèyàn ò bá lówó lọ́wọ́ nílùú tá a wà yìí ẹnì yẹn kàn wà bí aláìwà ni èmi ń rò wípé ní ọdún tá a wà yìí di ọdún tó ń bọ̀ nípa ìṣẹ̀sìn nǹkan tó ń pè ní ìlú àwọn olóyìnbá wọ́n máa ń pè nǹkan ní orchestra drum orchestra so a fẹ́ ṣe nǹkan tó jẹ́ wípé kò ní sí nǹkan tí àwọn aláwọ̀ funfun yẹn ṣe bẹ́ẹ̀ tó máa jẹ́ dúdú gangan tá a máa lù ú bọ́n ṣe ń lù báwọn òyìnbó yẹn bọ́n ṣe ń lù but ó máa jẹ́ tiwa tiwa ló ti tiwa nǹkan tó wà lọ́kàn mi láti ṣe nìyẹn láti lè fi gbé èdè wa haúsá ni ẹ o yíbò ni o yorùbá ni o láti lè gbé nítorí mo ní àwọn èèyàn ní Brazil tó jẹ́ pé yorùbá náà ń sọ tán dẹ̀ já àwọn ọmọ ìlú bẹ̀ tún kọ́ la títí wà yìí so nǹkan tó wà lọ́kàn mi ni nǹkan táwọn òyìnbó yẹn tí wọ́n tún máa máa wá wípé à sẹ́ni báyìí ló ń ṣerú nǹkan báyìí nílùú ta wà yìí nǹkan tó wà lọ́kàn mi lọ́wọ́ yìí owó ni kókó nítorí iṣẹ́ wà ńlẹ̀ bọ̀tẹ́yìn ìjọba wa tẹ bá ti rẹ́dì tẹ bá ti ráyè wípé ó yá bọ̀bọ́ yìí o nípa ó tiẹ̀ lóun mọ̀ nípa ìlú kí nìkan tó ń pè nílùú díẹ̀ là ń sọ nínú ẹ̀ yìí tẹ bá pè wá á sọ fún yín because ìlú náà fi tòlu ẹ ká fi síbẹ̀ báyẹn nítorí ẹ̀ náà ṣe ń pè nílùú a ní sọ̀rọ̀ yẹn jù torí àwọn bàbá wa wọn ní bọ́n ti fún wa lọ́rọ̀ ìlú yẹn bọ̀tẹ́ bá ti ràn wá lọ́wọ́ àjẹkẹ́yìn náà mọ nǹkan tó ń pè nílùú nítorí láìsí ìlú láìsí ìlú kò sí ìlú nílùú tí kò kì í sẹ́wù yà wá rárá a ti rìn débẹ̀ a dẹ̀ rí nǹkan tó ń ṣe nípa ẹ̀kọ́ wa ìyẹn àṣà títí wa wọ́n tún pọ́n lé ju àwa yìí náà lọ ẹ jẹ́ ká ṣe ìyẹn náà a bàbá wa Fẹlá a dúpẹ́ lọ́wọ́ ọ̀run rere fún yín bàbá nítorí ẹ̀yin náà ẹ gbìyànjú bàbá wa ọba àtúngúnde gbogbo nǹkan tẹ́ ṣe sílẹ̀ náà làwa náà ń jẹ but nípa ọ̀rọ̀ ìlú lèmi bá wá síbí báyìí nítorí àwọn tó tún jẹ́ kọ́ mọ àṣà wa káàkiri iná nìyẹn lágbájá bàbá mi ibikíbi tẹ́ bá wà mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn nǹkan tẹ́ ṣe fún wa nípa àṣà but lọ́dún tí mo wà yìí sọ́dún tó ń bọ̀ owó ni mo nídìí o láti fi sàwọn nǹkan kan tó wà nílẹ̀ táwọn bàbá wa ti ṣe sílẹ̀ ìyẹn lèmi ṣe torí ẹ̀ náà ti ń pè mí ní Áfíríkà so iṣẹ́ àwọn bàbá wa yẹn mo fẹ́ ṣe báyìí. ọ̀sìn ẹni ó mọ bí ẹgbẹ́ gbé ńlá